títí ló ní irọ́ o sí bọ̀dà bọ̀dà mo ní bẹ́ẹ̀ ni à ó ní twenty seven ni wọ́n ní ó pé wọ́n bọ̀dà ẹgbẹ́ yẹ̀wò ni wọ́n ní twenty seven ni àdúrà là ṣe. alhamdulilayi. ọfọ wa kíá àwa jẹun. mímọ ìṣàhúnà àwa mú àwa dúpẹ́ ọba tó wà ní ẹ dúró lẹ́ni tí a yóò mọ̀ bá yín dúpẹ́ lọ́la. alhamdulilayi. bọ̀dà ẹ wo gbọ́dọ̀ àti sọ̀rọ̀ àtàrọ̀ fíìmù bẹ́ẹ̀ bá jẹ fíìmù ní mọ̀dá ẹ dákun ẹ fi ẹsẹ̀ nílẹ̀ fọlọ́ ẹ jẹ́ ní aláwọ̀ òní ni mo rí yín dáadáa òní ni mo sì fà ríwájú yín mi sábà sí fáàrí àmọ́ bẹ́ẹ̀ ṣe ń tọ́jú bọ̀dá mi inú mi máa dùn bọ̀dá mi máa rí nǹkan gbà lọ́wọ́ yín àmọ́ lẹ́nu ẹ̀jẹ̀ mi náà gbà. ẹ̀jẹ̀ yára náà gbà kan yàtọ̀ sí orúkọ àti bọ́n. ẹ bọ̀dọ̀ òsè ní yòó nílé ẹ̀jẹ̀ ń gbà kan bọ̀dá pé owó ọpẹ́ tẹ fẹ́ fún wa ẹjọ́ tó ọmọ ìyá yín kò pé tí bá fasọ ìjọba hmm. ẹ wo tàwa tàwa. wọ́n ní kẹ́ ẹ gbalẹ̀ sagojú pọ̀mọ̀ yá yín ni ẹ kọ̀ wọ́n tàwa. ẹ wo tàwọn afa wa àlìgàmọ́ wí ara. àyàmọ́ wa wá ah, yà tàwọn. pé kò dún yàn nú àwọn afa ni fifty thousand. Hmm. fifty years náà ni kò jẹ́ ní fifty thousand. bẹ́ẹ̀ ni hmm. fifty thousand yóò sì pé mi lẹ́nu. yóò pé o. ọ̀rẹ́ wọn yẹn kọ̀ tó tó bẹ́ẹ̀. afa nà ó dé. afa mi yé àwọn tó wà bíi náà àwọn náà ni. ee báwo n'o o ye tó jẹ gbèrè bẹ́ẹ̀ an fira wọn wo fifty thousand. wọn fi five ṣe wa kọ́ ti zero tó wà lẹ́yìn rẹ̀. ẹ ṣàwádà o ó yẹ kó pé. ó yẹ kó pé. ládàdì tọ́lọ̀ sí fún yín. tọ́lọ̀ sí fún yín. orí tọ́lọ̀ sí ṣe fún yín ju tán bèrè yìí lọ. wàlá ìsúnmọ́ bí náà. tàbá ní ṣàwádà. tàbá ní parọ́ alayi tí a bá ní sáwàdà. Um, alukurani sì lè fẹ́ níwájú rẹ̀ yìí. masha allah. o ti lólóore jù. ahantuma aola. baba ti débò mi ta ti náà ń ṣe bíìsì ṣe fọ́tóṣùtì kò sóore bẹ̀ tó lé. ìdáhùn alẹ́ tó fi kú fi sẹ́bi ìlélẹ́ ìwà mi kó máa yẹ bùkà. wọ́n ti mọ̀ pé ní tó mọ pẹ́ nìyí o. bàrìnà máa yẹ bùkà ló ànàfùsí. والله الغني وأنتم الفقراء وإن تتولوا يستبدل قوما غيركم ثم لا يكون أمثالكم Ari six five, seven five, ten five, ten five. Ah. Kinirara nine five. Maka nine five. Nine five báyìí ten five. Ten five. Ẹ̀rọ mo ti fojú kásá. Hmm. five. Eleven five. Ten five. Ten five. Bọ́dọ̀ bọ́dọ̀. five. Ṣé ká dó báyìí? Ah, àdó náà ni. Bọ́dọ̀ ah, wà ní Ìyẹn ti fifty years, dára kó bẹ́ẹ̀ fifty thousand náà ná nínú abọ́ ẹgbàá. Àwọn èrò ṣì ń bọ̀ lọ àwọn wa ní dúró torí àsìkò ọlọ́run kó wọlé adá Muhammad sallallahu alaihi wa sallam alápèlé mo wà ní o. ọmọ náà ń bọ̀ ọmọ bá ọmọ yìí ń bọ̀ ọmọ kù. Allahu akbar wọ́n dé náírà kan ti gba jáde ẹ gbọ́dọ̀ tóbi kílẹ̀ kílẹ̀ kan eleven five oyin lọ forty thousand thirty thousand.

Eh, lágbọ̀n náà wá sí ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé eh, eh, mò ń ṣe léyìí láti jẹ́ kó wà ní àkọsílẹ̀ nìkan wọ́n ní ilé ní káyọ̀tì ṣèmí tí ẹ bá ṣe nǹkan tó dáa ẹ jẹ́ ká yín wọn àwọn èèyàn wa kan wọ́n jẹ wá lójú um, a dá gúúpù kan lẹ̀ fún ọjọ́ òbí wọn a pè ní àṣọ ìṣùwàṣọ àwa fi àwọn èèyàn síbẹ̀ ó tẹ̀ jẹ́ pé ẹnìkan fẹ́ gbẹ̀yìn a ṣe ẹni eh, alábòsí ó ṣàbòsí wa àtẹ̀tí fílẹ̀ fọlọ́run eh, bóyá ìṣàbòsí wa náà ọlọ́run tún gbèjà wa eh, ọlọ́run tún àtìlẹ́yìn kẹta ti fún ọ wọ́n rí gbogbo ẹ̀ tán wọ́n rí gbogbo ẹ̀ tán wọ́n rí gbogbo ẹ̀ tán wọ́n rí gbogbo ẹ̀ tán kàṣó ìṣòwàṣó ni aláwọn èèyàn lórí ẹ̀ a ní àwọn èèyàn tó pọ̀ wọ́n dẹ̀ dáwó bàtà àná sí wọn pé ẹ jẹ́ ká ra ìbò fún èèyàn wa wà láì kò sí tó sọ pé gbogbo náà ní ó yá màá bẹ́ẹ̀ mo ń sílé ìdájọ́ kẹ́lẹ́ àwọn pé owó wọn wọ́n ti fẹ́ràn láti ná gbogbo tó dájọ fún wa yìí one oh three tó dájọ fún wa one oh three tó dájọ fún wa tó a bá àròyìn sọjọ́ mọ́tayọ̀ ó fún wa ní five thousand alájà fausa ó fún wa ní one thousand abasadọ yọ̀bí má tẹ̀ fún kálíwíà ó fún wa ní five thousand ìyá ọ̀bàmà ó fún wa ní one thousand tó ń yan alárí ojú àwọn ní one thousand alájà kẹfàyà tó rí sílẹ̀ wọ́n ní one thousand nítorí níbẹ̀ ni pé one thousand ní kí wọ́n kẹ́ni bọ̀dì máa múlẹ̀ káwọn pé àfẹ́ ní àwọn yẹn lára eh, èyí tá a sọ fún wọn ò ní wọ́n múlẹ̀ so orí sílẹ̀ one thousand mr nudi tó jọ rẹ̀ wọ́n tán sọ lẹ́ẹ̀kan àwọn náà fún wa ní one thousand alárí yàjọ bíi àwọn náà fún wa ní one thousand báà lóyún àmà àwọn náà wà ní ẹgbẹ́ wa bíi ẹ̀hún ìkọ́tàwọn ti pọ̀ ó ní ọ̀gá tá a fẹ́ sẹ́fẹ́ gbọ́dọ̀ pé ọwọ́ mi ló wà kódà kálá àríkì níyẹn ní èyí ni àfẹ́ fèsì ẹ̀sán fún wọn tọ́wọ́n tó wá ní pé gbogbo nǹkan táwọn ti ṣe yẹn àwọn náà tó wá fún àwọn thousand nǹkan táwọn ṣe yẹn tó ṣe yẹn ó lé ní ẹgbẹ̀rún ẹgbẹ̀rún náírà ni wọ́n táwọn òkè yẹ kí n fi wọ́n ta fún ẹgbẹ̀rún ẹgbẹ̀rún yá ilé plan bẹ́ẹ̀ àwọn òǹdà ń bẹ̀ so ìyá ọláìdé gold one thousand two thousand ọ̀làwálé àjàó wọ́n fún wa ní one thousand rms one thousand àrẹ̀mọ kábíyèsọ̀rọ̀ la one thousand florence ọbaṣọlá àtàjọ aláròye àwọn wà ní ọ̀sùn state wọ́n fún wa ní two thousand kasim amọlẹgbẹ ọmọ alálàròyìn náà ni òun náà fani one thousand sàdé ayélujára one thousand jọ́sìn àti pẹ̀lú two thousand ìyá wa yọkí òrìǹté àwọn fa wọn ta àwọn náà wa fíìmù yẹn tẹ bá rí i eh, ee èmi gan mo rí ẹ mo jí sòrò kọ́gbé fíìmù wa kọ́gbé fíìmù wa mo jí sòrò fún ìtùgbà fún ìtùgbà àwọn náà fa two thousand bídèmí bright wọ́n fa two thousand ìyàwó akẹ́kẹ́dá ìró àwọn ẹjọ́ kòrè àwọn náà fún wa ní one thousand èmi ọmọ kékeré yìí náà àwọn náà two thousand síbẹ̀ so ó yìí fún wa bínú. ó yà ẹ ṣe ẹ ṣe. ẹjẹ ká ròyìn tó ẹjẹ ká tó ká. akínsókò yà wọn fún wa one thousand mo lè yà àwọn tó kọrin Islam wọn fún wa two thousand. sàyẹ̀dì ojúbá ni rẹ onílé ìlú náà fún wa one thousand. ìfẹ́ dárúkọ kẹ́hìn mi fẹ́ àkíkí. I'm ńlá ó One wa five thousand I'm not wa ó fún five thousand mi fẹ́ yọ ẹni bọ̀ bíbẹ̀ ọ̀gá wa tó wà ní ìlú UK ẹ̀gbọ́n wọn ni ẹ̀gbọ́n mi ni wọ́n ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n wọn ni wọ́n fún thirty four thousand thirty four thousand thirty four thousand ẹ̀gbọ́n Tádé wọ́n ní ká mọ̀ dárúkọ àwọn sínú kínní yẹn àwọn náà fa àwọn tàwọn wọ́n pè mí lẹ́wọ́n ní àwọn fẹ́ one thousand wọ́n ní dárúkọ ní síbẹ̀ wọ́n fa one thousand. Um, ok ẹ̀wọ̀n ń lọ ìyá má bínú à ń kánjú bọ̀ ẹ ká síbẹ̀ torí pé àwọn tó kówó fún wa agbọ́dọ̀ agbọ́dọ̀ agbọ́dọ̀ ṣẹ̀tọ́ agbọ́dọ̀ ṣẹ̀tọ́ ṣẹ̀bùtú abala náà dédé Lagos ó fún wa ní two thousand instaz eh, ọlámi ọ̀sẹ̀ ní ganpa àbúrò wọn náà ní ó fún wa ní one thousand eh, má bínú òrìǹdè má bínú má bínú má bínú má bínú. àwọn àgbèrè rẹ̀ àwọn olóyè máa já mi sọ́nà ó dàbí ó dàbí pé ibi tó dé náà nìyẹn sẹmọ sẹmọ ṣọlá ìtìlẹ fi àbí sẹmọ. bàtà wà fún wa ní olóyè sẹmọ um, ẹ um, ẹ ṣe pando méjì that is mẹ́ta pando méjì. ẹnìkan kó sọ pé bí a ká kó owó yẹn fún wọn wọn lọ sí ní ká kó fún wọn ẹ wá ní sọ wọn àpá ká ẹ̀bùn ká fún wọn ní káṣọ òkun káṣọ òkun ní bíi forty three thousand ló wà mí forty three thousand ló wà mí òní káṣọ òkun sixty thousand eléyìí forty three thousand ni gbogbo àwọn tó dẹ̀ ṣèkìn adúpẹ́ lọ́wọ́ wọn àmọ́ lórí wọn náà bá adúpẹ́ fún wọn gbogbo apáta àmàṣọ ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé àní kún kékeré gbogbo tàbí owó náà àgbà náà ló wọ̀ ọ̀gbọ̀dọ̀ ọ̀rọ̀ àbá fi ẹlẹ́dàá ẹlẹ́dàá ọba tó ń sọ ọjọ́ ẹmú ẹmú máìkù ẹja <laughs> tọ gbogbo àwọn tí wọ́n fi owó ránṣẹ́ fún bàbá ọlọ́jọ́ òbí èdè ọlọ́kọ̀ wọlé àtẹ́bùwà wọ́n ti jíṣẹ́ o ọlọ́run wọlé àtẹ́bùwà Muhammad láti ibi tó ti bẹ̀rẹ̀ láti orí gbogbo àwọn tó wà níbí àtàwọn tí wọ́n sí níbí ọlọ́run kí yóò bá a wọlé sọ̀rọ̀ àgbà rẹ̀ ẹgbọ́n náà tóbi ẹgbẹ́ fáyín ló sọ ẹgbẹ́ fáyín ló sọ Ah, kódà orin tẹ ṣe wọ́n wọ́n ṣe bẹ́ẹ̀ o Òwútú FM eh, ẹ dàpọ̀ bá yà pẹ̀lú wa gbogbo ẹ̀yin tẹ mẹ́bù wa ẹ dàpọ̀ wọ́n gé kéèkì náà o wọ́n gé kéèkì náà ẹ máa múra sílẹ̀ ọlọ́kì ojú tó lé látọ̀dọ̀ bàbá TFK eh, àwọn ni wọ́n ṣe kéèkì yìí fún ọmọ ọba ọlọ́run kí ó má ṣàbà àṣẹ iná lẹ́sìn ọlọ́run ẹ dákun gbogbo àwọn tí wọ́n dáwọ́ náà ìjà ṣe bisimilayi kan iná àti iná kan. Now so gbogbo wọn náà wà láti dárúkọ gbogbo náà ṣe fídíò wọn bá kí wọn àròwọ yẹn nulẹ. ẹ lápò ẹja ṣe bísí pínlẹ iná àti iná fún gbogbo ẹ̀yin tẹ fún gbogbo ẹ̀yin tẹ ṣojúṣe iná àti iná kan oore ìdùnnú ọlọ́run ni yóò wọ́n lọ́dọ̀ yìí bísí pínlẹ iná rahman rahim iná àtọ́ iná àkàlẹ́ káwùbára fasọ́ọ̀lẹ̀lẹ̀ rọ́bì kàwé ah, ha ìdí ẹ̀ṣá tfk gbogbo àwọn tó wá ara yín yẹn wọn wá ara yín sẹ́yìn àwọn sáwọn àfa wọn gbàgbé pé à ah, nínú ẹ fún àwọn àfa ní bàbá wa ibi yìí ah, ọlọ́run bá gbàdúrà yín àsìkò tá a fẹ́ ṣe rọ́bà náà lẹ́ dé àwọn kódà wọn ti mú wá. mo ṣe lálọ́rọ̀ yìí pé màá kọ́ rí màá kọ́ rí màá wọ corporate organization pé mi náà bẹ̀rẹ̀ lọ gba advert mi kan ẹ̀ tó mi wọ airtel mi wà lọ sí airtel lásán mo rí kọgbà pọ̀ ń bẹ̀ even dọ̀la mo ṣe ń lò gan lulẹ̀ ń bí bẹ́ẹ̀ ni tọ́jú fún like fourteen fifteen years ago ẹ̀ tó mu dltl ni lára oore mi kọ́ máa ṣe báyìí lọ́bẹ̀ ni báyìí so adúpẹ́ fọlọ́run pé látìgbà tí a ti jọ wá wà náà títí dè ní àṣeyọrọ wa ń dùn àárín àwọn àbánújẹ́ gbogbo wa náà ládùn rí ládùn wò kọ́lọ̀ ọba ọlọ́jọ́ òní kí ó bá túbọ̀ dúpẹ́ lọ́wọ́ àwọn òbí tó ṣẹ̀ wádà àti kó dúpẹ́ lọ́wọ́ àwọn tí kọ́bọ̀ náà àdúpẹ́ o àwọn àríwá ìyá wa náà ẹ̀ káàbọ̀ o <laughs> so ẹ̀ ṣe ń gbọ́ o mo dúpẹ́ lọ́wọ́ ojú àti bàbá mi gbà fún un pé ọlọ́run púpọ̀ fún mi fẹ́ kí ẹ̀mí wọn fún mi nínú àlàáfíà nínú ìgbéga iṣẹ́ tó ń dẹ̀ ṣe yẹn two thousand and twenty four kọ́lọ́run jẹ́ kó yọ jáde kọ́ máa wò pé ah, ṣé bàbá eré bàbá eré kò tóbi gan nítorí wọ́n ń wọ́n lọ́kàn tó ń dùn wọ́n nínú tó ń bá ọlọ́run sọ̀rọ̀ kí two thousand and twenty four yìí kò dá bàbá tó wá bí wọn bàbá yẹn ti dàgbà o gbogbo ìgbà bàbá yẹn máa lò bàbá tó dá bàbá yẹn náà wá bí wà. bàbá tá a yọ wọlé wọlé tá a yọ wọlé. wọlé bàbá yẹn kó gbẹ̀yìn bàbá gúrúùpù jálẹ̀. this morning àtàwọn àtìyàwó wọn wọ́n ṣe ohun tó pọ̀ kọ́nà tó bá mi fi àbáríkà sí fún kọ́nà bá mi ṣàánú wọn ṣùgbọ́n ẹ aláwòrán láti pàdé torí ẹ̀ mo sọ lẹ́kọ̀ọ́ pé ẹ má ẹ fi Alore TV ilẹ̀ aláwòrán ló kọ́ káfí Alore TV ilẹ̀ méjèèjì náà lámọ̀ lámọ̀ púpọ̀ torí gbogbo àwọn tí Ọlọ́run ṣe wọn ní sábàbí olórí dára yìí tájọ́ ṣe ibẹ̀ láti pàdé so ẹni tí mo sọ yìí tó bẹ̀ látòrí báírò tẹ́mi ṣẹ́ ròyìn kánfẹ́ báírò mi bẹ̀rẹ̀ ṣẹ́ ròyìn tó lóru nǹkan tẹ́lẹ̀ tẹ́lẹ̀ láyé kámẹ́rà gbogbo ẹ̀ láti ló èbó wàhálà olóko wa ìyàwó ní òfòlù lu wa ìyà dáadáa ni wọn kọlọ máa ṣe àtúbọ̀ bá mi dúró tiwọn kọlọ máa kó wọn dá sí ọ̀rọ̀ àkójọpọ̀ pásítọ̀ náà ti ṣe náà bàbá dúpẹ́ lọ́wọ́ kọlọ máa túbọ̀ bá dúpẹ́ lọ́wọ́ Mr Fẹ́mi ìyànda bẹ́ẹ̀ olórúkọ wọn bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni skidu production náà màmá yẹn olókọ́ ṣẹ̀mí lọ́wọ́ owó tó fi owó tó pọ̀ ní wàhálà owó gidi ló fún mi tí mo kọ́ yín ló fi àgọ́ mẹ́rin ah skin. yọjà má lẹ má lọ jìnnà. olúwa kan sì máa jẹ máa máa ń sọ ọmọ mi dúpẹ́ lọ́wọ́ gbogbo. tó àbáwá àkóyìn gbogbo yín mo dúpẹ́ fún ẹ ṣeun gan ẹ ṣeun gan kí wa náà media organization wa league of yorùbá media professionals mo dúpẹ́ mo dúpẹ́ ẹ ṣeun gan àwọn búrò mi náà mo dúpẹ́ o àǹtí mi ìyá wa ni alóòpẹ lágbà tí ìyàwó àǹkẹ́ ti lọ. ìyàwó Aisha alhamdulilayi ilé wa ò dàrú ìfẹ́ tí ìyàwó afilẹ̀ ọlọ́run jẹ́ kí ó sì túbọ̀ máa tẹ̀síwájú torí kò kò fẹ́ rọrùn o ṣùgbọ́n àdúgbò ọlọ́run pé a ní a ní alóbì tó ṣùgbà wa alhamdulilayi mo dúpẹ́ o mo dúpẹ́ gan mo dúpẹ́ gan kọ́lọ́ máa dúpẹ́ fún kálukú lọ́dọ̀ àwọn ìyàwó mi náà mo dúpẹ́ mo dúpẹ́ àwọn ọmọ mi náà mo dúpẹ́ ẹbí náà mo dúpẹ́ ẹ̀yin àfáà mi náà mo dúpẹ́ mo dúpẹ́ o mo dúpẹ́ o salamu dókítà tí wọn náà dókítà adésínà a ṣe àwọn akọ̀tí ìjẹta lọ ṣùgbọ́n ẹ̀tọ́ ó ti di ọ̀rẹ́ kìnìún náà ọba dúpẹ́ lọ́wọ́ náà ẹ ṣeun ìyá wa náà àwọn alábàágbé ayé adélúgà bí. ẹ ẹ gbé wá bínú ẹ ṣe wà ẹ ṣeun ẹ ṣeun ìyá dáadáa làwọn náà kí wọ́n lọ́kọ́ méjìlá àti bá pè wọ́n máṣíkẹ́ tó kù. amen alamami in good health and wealth in the mighty name of Jesus. amen amen abẹ́ṣẹ́nu abẹ́ṣẹ́nu tẹ́lẹ̀ ni ṣùgbọ́n mo gbé àwọn àlejò wọn wá pé kàkọ́jà kan gba ní ìpè orogún àwọn ẹ̀fẹ́ wá the money ẹ wo let me just have something little. àwọn tí àwọn yìí náà nígbà ẹ̀bùn fà fifty irọ́ o wọ́n tẹ̀lé wọ́n fẹ́ fẹ́ wọ́n fẹ́ ká lọ gba ọ̀rọ̀ ẹ wo ọlọ́run ṣe gbé ọlọ́run fún wa. ṣùgbọ́n mi sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan wọ́n ní yiniyini ká lè ṣe mí nínú ẹ̀kọ́ tí àwọn là nínú ẹ̀kọ́ tẹ̀ yà fún àtẹ̀sí. ẹ dákun ẹ jẹ́ agbọ́n tí wọ́n sọ. nínú ẹ̀kọ́ tẹ̀ yà fún àfikọ́ wa ni pé kéèyàn máa ṣoore ṣoore ṣoore ṣoore ó lè jẹ́ yọ̀kan báyìí ọlọ́run yọ́nú sí ọlọ́run yọ́nú sí nínú ìdáhùnṣe. ní two thousand and five ní two thousand and five lèmi àtẹ̀gbọ́n mi mọ́ra ní aláròyìn. kí ni mo fẹ́ fàyọ ni pé nígbà ayẹyẹ ṣe tó ń skul yìí wọ́n á jọ aláròyìn so ìtì mọ ìròyìn kọ dáadáa ṣe rí àkọ́kọ́ ìròyìn tí máa kọ́kọ́ kọ mo kọ́ yá máa nyama <laughs> ẹ̀gbọ́n mi ní sọ ní tiẹ̀ àwọn náà ní má ṣe kàn ní story tó kọ yóò dà ó ti fọ́ balẹ̀ inú story yìí ah, má wòlé má wòlé jẹ́ bẹ́ẹ̀ tún ṣe wọ́n bá mi tún story yẹn kọ dáadáa ìyá wa yìí àwọn náà ń bá wa plan ah. ọwọ́ jókòó tì àyè lọ́rùn pé àwọn ọmọ tó ṣẹ̀ṣẹ̀ dé yẹn òun ló ní sórí yìí ẹ fún bàlá yẹn. ẹ forúkọ ẹ sí ẹ forúkọ ẹ sí ẹ forúkọ ẹ sí dáńpẹ́ ní bàlá yẹn nìyẹn pọ̀sí yẹn máa ń jẹ́ àwọn journalist lójúdò orúkọ wa wà lóṣù kó wà ní pépà tó máa ń jọ wálé so wọ́n ṣàjà fún mi gbà yìí òun tó wá fọ́ọ̀nì ni pé after kúrò bẹ̀ àtúmọ̀jọ pàdé lálàríyá wọn wá dá mi mọ̀ mọ́ wọn wá dá mi mọ̀ mọ́ àwọn ò dá mi mọ̀ títí jì sí bí ṣe sọ̀rọ̀ yìí wọn rántí Láláròyé. ní Aláròyé Láláròyé Láláròyé rẹ ṣùgbọ́n oore ẹ̀kan ọjọ́ kan tó ṣe fún mi mi ò gbàgbé láti gbà yẹn mi ò gbàgbé wọ́n sọ nínú ọ̀rọ̀ wọn sì wọ́n ní mo fẹ́ fún wọn kọ̀ọ̀kan kọ́ yẹn kéré ó kéré gan ṣùgbọ́n nínú iṣẹ́ wa ó jẹ́ nǹkan tó tó máa ń jọ wá lójú but aside from that wàásù lẹ́gbọ́n mi pélé ni èmi náà fẹ́ fún wọn ní wàásù ẹ̀gbọ́n náà tóbi ẹ̀gbọ́n náà tóbi. bàbá wa ọlọ́run wa sẹ́yìn lẹ́sàn náà. afa ẹ jẹ́ kẹ́mi náà. Màrí àmà kí kàwé. Mo bá ní láyé ká dúpẹ́ òkú bí àti ìṣẹ̀dá ní. Ọlọ́jọ́ ìbí àti òun kọ̀ sí ìdúpẹ́ òkè sì tún máa ṣá ní kẹ̀sìn tún máa ṣáájú ẹ̀mí aṣọ́pọ̀ ọdún láyé happy birthday happy birthday happy birthday ọmọọba Adéròǹgbù o ìgbà ọdún dọdún kan fẹ́yìn nínú ọlá o abẹ́rẹ́ tí ń sá long life and prosperity àti ìsinmi ọmọ ńlá birthday. ah Wasiu <laughs> you. Remote you can hear that. Now, oh, oh, you do that. Please come now. Oh, that's. Àti kọ́ọ̀sì làwọn abá ti pẹ́.

Ìgbà ọdún ọdún to you. Congratulations. Happy birthday to you. Congratulations. Èmi aṣọ̀pọ̀ ọdún láyé congratulations. Aláàjì òní. Òní ọ̀la ní ìmọ̀.

nínú àlàáfíà ara ẹ̀mí gígùn gbogbo fẹ́ǹfẹ́ ọlọ́run àtọ́kùn ayọ̀ ìdùnnú ìgbéga ìlọsíwájú tẹ̀síwájú rere ìgbẹ̀rùn ayé ọdún eléyìí ẹ̀ka sówó ẹ̀ka sọmọ àlàáfíà àìsùn tí ń ṣe báálẹ̀ ọ̀rọ̀ agbára náà gbogbo orí tẹ̀ ti gbáàmú nínú ọdún lágbára ọlọ́kùn yìí bọ́ mọ yín lọ́wọ́ èyí tó kù bẹ́ẹ̀ fẹ́ ọlọ́run àṣẹ fún yín èmi àríwá ṣàdí ayélujára padà ọlọ́run ọmọ tó yẹ àkọ́kọ́ ni mò ń kí yín pé ẹ̀mí á ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé ẹ̀yin lọ́mọ onídùúró yìí wow happy birthday happy go be jubilee my wonderful brother Akim Adero. Akim. Yay! Ìgbà ọdún ọdún You are a wonderful daddy. In fact, I call you daddy. Torí màá náwà yóò ti yẹ kankan ẹ̀jì wá lẹ́yìn. You have been so wonderful. You have been so kind. God bless you. Not all Lágbára Ọlọ́run, ọdún tuntun tẹ́ tún wọ̀ ọdún ajé ọdún àṣeyọrí, ọdún ìgbéga, ọdún àánú, ọdún ojú rere whatever you lay your hands upon will prosper torí tiyín ọ̀hún á ṣí fèrèsé wọ́n á sì dá èrè ìkúnlẹ̀ yẹn lórí ọdún tuntun tẹ́ ẹ mú yìí wọ́n á ọdún ayọ̀ ọdún ìgbéga. ó ti ṣọdún èyí ó tún ṣe mí sí àṣeṣe tún ṣe o ìwọ tún ṣọdún èyí ó tún ṣe mí sí àṣeṣe tún ṣe o. happy birthday to my wonderful brother ọmọọba. Kasim, Olajide adéròhùn ah fifty lọ́dún happy birthday to you If ibibi kure good health on behalf of my family and myself ìgbà ọdún báyìí èmi ni kò jẹ́ eh, ìgbà ọdún èmi nìkan lè ṣe ara péńté ní tiréńté ìta gbangba abẹ́rẹ́ akílédédé ètò ìṣòwò owó mama ànájà o Kazeem Adéròmú ẹ̀mí àṣẹ ìpọ̀ ọdún ọmọ àánú mi ò kì í ṣe òwe o láti òní fojú sunkún fojú sunkún òní lọ́la dàpẹ́ fún àdàpẹ́ o ọmọ tí gbó dára fún ẹ ayé adára fún ẹ ẹ sì máa ní ohun ọ̀bàjẹ́ owó fún ẹ láti fi tọ́jú ẹ má ṣiṣẹ́ ìdùmarè má gbára lọ́wọ́ ọlọ́run ọba ó kí ẹ kú oríire o mo bá ẹ jẹ ninety wàá ṣe hundred wàá ṣe one ten wàá ṣe one twenty díẹ̀ tó nínú ìpínlẹ̀ ìwọ̀nba one twenty tó fẹ́ lò dájú kò náà matter progress. I remember when I joined that time, I was a European botanist coming from English background. Every time he's doing my always give me top up. That top up I call him to do one. Please, look at him. It's about 49 years. 50 years prince ọmọọba kazeem ọlájídé adéròmù sàárẹ̀ olùpàpọ̀ àwò ọlọ́tàn yọ́bìnlólú ìkòyí ẹ̀ṣọ́ ọmọ agbọ̀ngàn yìí yọ́bìnlólú ọmọ alákòóta bíi ẹran gbọdọ̀ lójú ogun ọmọ òṣèré akópè ẹgbọ́fà sọ́fọ̀ ọ̀pọ̀ fún yọ̀dọ̀ ẹgbọ́fà sílẹ̀ ìkòyí ẹ̀ṣọ́ mátamílọ́fà ṣèṣe credit and life ìkòkò ìdásílẹ̀ many aberrations of the day ìgbà ọdún ọdún kan ni ọ̀hún fifty years tó pé yìí o láṣẹ ìmàlẹ ó ṣe times three rẹ kó tó kẹwọ happy birthday. happy birthday to you. àjídé. happy birthday happy birthday happy birthday to you. brother mi dáadáa happy birthday to you jubilee to greater height inshallah ẹ máa máa dàgbà nínú ìgbéga nínú ọlá kátàkù ti ṣe baálẹ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe dàgbà tó ẹ̀ ní bá wọn sọ pé kí ni mo wáyé fún gbogbo tẹ́ẹ̀rù rẹ ti dáadáa kọ́lọ́wọ́n bá ṣe fún yín á wá fi àyájọ́ àádọ́pẹ̀tọ̀ ọdún yìí àfihàn yín o agbára ọlọ́ba kò wá dènà oore tó gbọ́ngbọ́tàwọn sí àdáyà sí ẹ fẹ̀yìntì báyìí ẹ jẹ́ iṣẹ́ ọwọ́ ti dáadáa ni àwọn tẹ́ ẹ bá ní àkàsọ̀ àádọ́ta yìí wọn ní ṣẹ̀rùbà yìí o ẹ̀yin náà ní ṣẹ̀rùbà wọn tó ń bọ̀ láṣẹ Èdùmàrè. orí ọ̀rọ̀ ti ẹ fi hàn ní mi o. lẹ́yìn àkíkọ̀ láyé ká. ẹ̀rù ní bàmí o. happy jọ́sìn náà. happy birthday. jọ́sìn náà. aa kúnlẹ̀ rẹ̀. òǹkà ah, tẹ́ǹkì ló ṣe orúkọ mi ìdárúkọ wọn tán. Ah, mo dá mo sọ̀bọ̀ mi ìdárúkọ yẹn tán kí ẹ̀ pẹ́sọ̀ àwọn ọ̀rẹ́ <laughs> mi ìrìn àjò yẹn rẹ ojú ti rí ilé ìtawà náà lórí ọ̀fẹ́ láti mọ díẹ̀ nípa rẹ̀ sọ àgbà òdì yóò ní. olórí yorùbá yóò tọ́. ní gbogbo ọjọ́ ayé tẹ bá dá fún wa ní òmàdọ̀rí sí i ibi tẹ wá rò pé ẹ̀ lè dé agbára lọ ẹ máa dé bẹ̀ ẹ máa ju bẹ̀ lọ ní agbára lọ tó ń dùn yìí ní ẹ yọ ní jẹ ẹ ṣe fún àdúrótì lórí èmi bí ẹnìkan àti ìmọ̀ràn yín mo dúpẹ́ o I wish you well happy birthday to you kúlẹ̀ bàbá yìí is my name. ọmọọba kazeem adéròmù ẹ̀yin náà wà mẹ́ àsẹ́yìn náà wá. àwọn tó kí n ká wọ̀nyí o. wẹ́ẹ̀kọ́ tó ní. máa bọ̀ wọ́n máa jẹ́ inú. tọ́jú Hmm. alájà àtàwọn tí gbóúnjẹ mi wá o. Ah, ah, ẹ mú àwọn ìfúnná pàtó ní tíjà ẹ. ok àwọn wa pín ní kí sọ̀rọ̀. Ah, eh, yàtọ̀ sí láìdé gold lórúkọ tiẹ̀ ìdílẹ̀yà gold. ẹ jẹ́ kí ẹ jẹ́ kí wọ́n lé ọmọ olóore ni. ẹ sọ jẹ. lẹ́ni àlàáfíà bá rẹ nu sẹ́yìn aláì kú olórí stage gba láti kí dáadáa lórí pé lẹ́gbẹ̀ẹ́ ní bá jó olórí bá yàtọ̀ Abẹ́ mi kẹ́ ẹ̀ tẹ̀ tún yọmọ brọ́dà fún mi lẹ́sọ̀ ní pé welcome to the golden club ọ̀ pẹ́láyé kò wù lẹ́nu àlàáfíà lọ́pọ̀lọpọ̀ ọmọdé ronú ìgbọ̀n ọdún báyọ̀ ọdún tó lù God bless you, you àwọn yìí tó máa ọmọ gidi ni ẹ o ṣe dáadáa aṣọ ògbóná fẹni tí ò ní ní ẹlọmọ lọ́wọ́ bí fàyà lókèlókè kàdó àti lókèlókè wà á pẹ́ fifty sixty seventy eighty ninety hundred one twenty one ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi sì ni ọ̀rẹ́ mi wà á lọ́rẹ́ mi àwọn ẹ̀bùn wọn jọ̀rẹ́ mi. Ah, ah, ọ̀rọ̀ jọ̀rẹ́ mi. ẹ àrẹ̀wò ẹ̀ka bàlá mi yé si. ẹ ṣe ọ̀pọ̀ aláwọ̀ kọ́ ló uh-uh. Thanks for watching this video. Subscribe on our YouTube channel, subscription is free. You can call us on 0080 for your event coverage. Thanks.